تقليد طوبى زماننا لا حدنا بالهامين والمتجنبي والمتجانين وتلمزين كهننا جينا بها من ليطيب الفسد لا تقذفونا بالشر الشباب فإنما سرنا على نهجكم ومهند وبكل ناشر الشر وطلسنا وعلى مقولة منكم وكل مهتدي ولكل قول نستدر ضهاته أو بالحديث المستكبر المسند يا معشر الإخوان سيروا وأبشروا وفقوا بناصر الواحد المتفند سيروا على نهج رسول صحبه وأصابه بالحسن المحتمد ولتعلناها للبرية كلها إنا بغير محمد وهل مهتدي يمتتعنون وتلمسون كهنما جئنا براد الكذب الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله رسلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin tó jẹ́ pé òun náà ló ga jù òun náà ni pé oore pé ọlọ́run fún wa ní ní mọ́tò Islam ìdẹ̀kùn Islam òun náà ni onítọ́lọ́wọ́ bá ṣe fún wa abẹ́lọ́wọ́ bá kọ́lọ́n kó má gba ìdẹ̀kùn náà ní ọwọ́ ẹ̀yìn kọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ́ kí ọlọ́wọ́ bá kó pa wá ní mùsùlùmí kọ́lọ́wọ́ bá kó jẹ́ kí Islam kó wúlò fún wa nínú sàárè kọ́lọ́n jẹ́ kí Islam kó wúlò fún wa ní gbangba tàlkìámà. Ta kọ́lọ́n kó lo islam fún wa lẹ́yìn tí ó fi jẹ́ ẹni àlùjànnà lẹ́yìn náà dúpẹ́ wípé a tún di Ramadan èyí tó jẹ́ wípé Ramadan tí ó kọjá lọ lára àdúrà tí a ṣe síwájú ọlọ́run òun náà ní wípé Ramadan títí ọdún yìí wípé kí ó tún jẹ́ nǹkan tó ṣe wípé yóò ṣe ju ẹ̀mí wa. wàbẹ̀lẹ̀ ìjábà ti jẹ̀dí kọ́lọ́wọ́ bá kó gbàdúrà kò kí ń ṣe dandan bí kò ṣe wípé nǹkan ló jẹ́ wípé ó máa ń wu ọlọ́run láti gbàdúrà yẹn ni ó wá wu ọlọ́run ọba ó wá gbàdúrà wa láti ṣẹ́ wa kù títí di ọdún yìí adúpẹ́ eléyìí adúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba Ramadan àti àwa bọ́ sínú ẹ̀ yìí abẹ́lọ́run kí ọlọ́run ọba kó sọ àwọn ìbáàdà abẹ kọlọ́run kó sọ́dún ọ̀run fún wa gbogbo tí wàá máa ba ìbáàdà jẹ́ ọlọ́mọdé kó wọnú ìbáàdà wa adúpẹ́ àlàáfíà ara tọ́lọ́run ọba ṣe fẹ́ẹ́ nìkọ̀ọ̀kan wa tí ò bá sí àlàáfíà ni a lè bí a ti jókòó yìí abẹ́lọ́run fún àlékún àlàáfíà ọlọ́run kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. àwọn tí wọn ò ní àlàáfíà àwọn tí kò ní àlàáfíà abẹ́lọ́run kí ọlọ́run bá kó bá fún wọn ní àlàáfíà lẹ́yìn wá gbà náà a dúpẹ́ ìfọ̀kànbalẹ̀ èyí tí ó ń bẹ ní agbègbè wa yìí òun náà ni ẹnìkọ̀ọ̀kan wa la fi lè jókòó báyìí láti sọ pé a fẹ́ gbọ́rọ̀ ọlọ́run tó bá jẹ́ pé ibi tí ìbọ̀mù ti ń dún ni kò ní rọ̀ wá lọ́rùn láti jókòó báyìí kọ́lọ́n kó má yọ ìfọ̀kànbalẹ̀ kù ní agbègbè yìí kọ́lọ́n kó mú sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn agbègbè tí ò sí ìfọ̀kànbalẹ̀ abẹ́lọ́run kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀. àwọn abẹ́lẹ́ ọba fún ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kọ́lọ́wọ́n ọba kó sọ́dírọ̀ fún wa gẹ́gẹ́ bí a ti mọ̀ ìbára wa sọ̀rọ̀ yìí yóò máa wáyé ní inú Ramadan láti bẹ̀rẹ̀ Ramadan yìí títí tí yóò fi di òpin Ramadan òun náà ni ìbára ẹni sọ̀rọ̀ yìí òun náà ni yóò máa wáyé ní àárín láàrin ìgbà tá a bá ti kí zúrì tán ní two thirty títí tí ó fi máa dìgbà tí a fi kí asrin abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó sọ́jú ọ̀run fún wa ṣùgbọ́n níjọ́ jimá yóò máa jẹ́ nǹkan tí ó máa wáyé ní ẹ̀yìn ìrun asrin títí ó fi di aago mẹ́fà ọ̀rọ̀ àkọjá díẹ̀ so àwọn tẹ̀síìrì tí a ti ń bá bọ̀ sẹ́yìn gẹ́gẹ́ bí a ti máa ń ṣe tẹ̀síìrì òun náà ní pé a bẹ̀rẹ̀ láti suratul nas òun náà ni a ti gbé tẹ̀síìrì náà àwa mú lọ nígbà tí èèyàn ń gun òkè so sura tí a parí ní ọdún tí ó lọ òun náà ni suratul Kahf sura tí a wà bẹ̀rẹ̀ ní ọdún yìí Ona ni Suratul Isra Quran seventeen Ona ni sóra tí a ti bẹ̀rẹ̀ tẹ̀sílì ní ọdún yìí abẹ́lọ́run kọ́lọ́n kó sọ tẹ̀sílì náà kọ́lọ́n kó sọ lọ́rọ̀ fún wa. sọ gẹ́gẹ́ bí a ti máa ṣe ọ̀nà ni pé wọ́n ka díẹ̀ fún wa nínú àwọn àyà tí ó bẹ̀rẹ̀ sóra náà kó di pé a máa bá tẹ̀sílì lọ. أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا المسجد الأقصى الذي باركنا فمن حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين كبيرا فإذا جاء وعد بعثنا عليكم عبادا لنا بأس شديد فجاسوا خلال الديار صَرْعَةً مفعولا ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ أنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما لو تتبيرا súrà tí afẹ́sẹ̀ tẹ̀síìrì ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa alákọ̀ọ́kọ́ nǹkan tí a fẹ́ mọ̀ òun náà ní pé súrà a máa ní orúkọ ìní a máa jẹ́ pé orúkọ kan péré òun náà ló máa gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ ìmí lè ní àwọn orúkọ tó pọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ súrà tá a fẹ́ kà yìí orúkọ mẹ́ta òun náà ni súrà yìí ló gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni súrọ́tùlì ìsírà súrọ́tùlì ìsírà ìtumọ̀ eléyìí òun náà ni pé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ súrà yìí ó fẹ́ sọ fún wa nípa nǹkan tí a ń pè ní al-Isra ìrìn tá a máa ń rìn lóru òun ni wọ́n ń pè ní sàrọ́ yẹsiri ó rìn lóru tẹ́nìkan bá wá mú ẹnìkan tó ṣe sábàbí láti jẹ́ pé kẹ́niyẹn ó rìn àbóhùn gangan ló mú pẹ̀lú ara rẹ̀ ó wá ní máa tẹ̀lé mi ká lọ ọwọ́ àjọ ń rìn lọ sọ bó ti jẹ́ pé lọ́dọ̀ àwọn alárúbáwá tán bá ní dá lọ sọ wọ́n á sọ pé nígbà míì a ní dá àtúbí ìmánà ó lọ pẹ̀lú rẹ̀ ẹni ẹ náà máa wà ń bẹ̀ wọ́n jọ máa lọ ni Sọ ẹni kejì náà tún wá wà pẹ̀lú ẹ̀ òun náà ni pé ó rìn lóru asírọ́ olówó afasábàbí tí ó fi rìn lóru so ìsirọ́ ìrìn tó wáyé ní òru ìrìn tó wáyé lóru yìí ó jẹ́ ìrìn tó ṣẹlẹ̀ sí òjìṣẹ́ ọlọ́run ọba ẹ̀ tó wá jẹ́ kó òjìṣẹ́ ọlọ́run ọba ó rìnrìn òru náà òun náà ni Allah tí a mọ̀ sí ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba olójẹ́ kí òjíṣẹ́ kó rìn lóru ìyẹn là ń pè ní al-Isra àti wo ló ti wá rìn ó rìn láti Kaaba tí ṣe Baitullahil Haram ilé ọlọ́run ọba tó jẹ́ ilé alápọ̀nlé ó wá rìn lọ sí. Si baitul maqdas alimasijidul aqsa ó rìn lọ sí ilé ọlọ́run ọba èyí tó jẹ́ èyí tó wà ní Jerusalem tó jẹ́ mọ́sálásí alẹ́ aqsa so lẹ́yìn wá gbà náà òun náà wà ní ó wá jẹ́ pé ó tún wá kúrò ní mọ́sálásí náà àwa máa ń pe ìyẹn ní alimiraj alisra'u walmiraj ó kúrò láti mọ́sálásí náà ó tún wá gba sánmà lọ ṣùgbọ́n àyà tó sọ nípa alimiraj a máa padà kà fún wa nínú Qur'an eléyìí ló sọ fún wa nípa alisra'u. gbàdá bábà yẹn sì bá tẹ̀síìrì lọ àwọn ṣàlàyé bí àwọn kan náà ti ṣẹlẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé orúkọ tó sábà wà jù nínú àwọn kùránì tẹ́nìkọ̀ọ̀kan wa gbé dání òun náà ni Suratul Isra súrà tí ń sọ fún wa nípa ìrìn òru tí ọlọ́run ọba mú òjìṣẹ́ ọlọ́run ọba rìn láti ilé ọlọ́run ọba tí ń bẹ ní maka tó fi wá rìnrìn náà tó fi wá dé ilé mọ́sálásí èyí tí ń bẹ ní Jerusalem tó wà nílẹ̀ ṣáàmù lẹ́yìn wá gbà náà òun náà wá ní orúkọ súrọ̀ yìí orúkọ tó tún jẹ́ òun náà ní súrọ̀ tún. bani israel súrọ́tù bani isra'il òun náà ni orúkọ ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ pé súrà yìí tó ń jẹ́ nítorí kíni àwọn tribe kan àwọn àran kan àwọn ni wọ́n ń jẹ́ bànú isra'il ẹni tó ń jẹ́ isra'il òun náà ni ànábì ọlọ́run ọba tá à ń pè ní yakubu àwọn àrọmọdọ́mọ rẹ̀ so gbogbo wọn náà wá ń pè ní banu israel ní nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ tiwa náà wípé wọ́n ń jẹ́ àwọn tí wọ́n jẹ́ israelites wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ israelites ìtọ́jẹ́ pé ìtàn tiwọn náà ọ̀rọ̀ nípa wọn ó wà nínú súrà yìí gbólóhùn tá a wá sọ yìí pé súrà yìí ń jẹ́ tó ń jẹ́ banu israel òun ni orúkọ tá a lè rí àdìsí fún òun nìkan lórúkọ tá a rádìsí fún banu israel àdìsí alákọ̀ọ́kọ́ tá a rí fún òun náà ni pé àdìsí tó wà nù Bukhari èyí tó jẹ́ pé àdìsí náà jẹ́ àdìsí Abdullahi ibn Mas'ud ó wá ń ṣàlàyé fún wa Abdullahi bin Mas'ud ń sọ nípa fi Bani Israel walikaf wa Maryam àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta tó tó tẹ̀léra wọn súrà tá à ń fẹsẹ̀ tẹ̀síìrì rẹ̀ yìí ó pè ní Banu Israel súrà tó jẹ́ pé ó wà lẹ́yìn rẹ̀ suratu kaf àti suratu Maryam ó ní àwọn súrà yìí ìnáwónà minal itak alihuwal àwọn súrà yìí ó o ń bẹ nínú àwọn súrà tó jẹ́ wípé àwọn súrà tó ti wà tipẹ́tipẹ́ gbàdákọ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn àwọn súrà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ ni nígbà tá a bẹ̀rẹ̀ ẹ̀sìn ó ní wàhùnà yìí àwọn súrà yìí wà nínú àwọn súrà tó jẹ́ pé ọ wà nínú àwọn súrà tèmi ti há tipẹ́tipẹ́ so súrà tó jẹ́ pé mo ti há tipẹ́tipẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà ìyẹn ló fìdí ẹ̀ múlẹ̀ fáwọn afáà tó sọ pé àwọn súrà yìí o Mákà ni wọ́n ti sọ kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí Ibn Mas'ud tó sọ yìí so eléyìí fàjáde fún wa yìí pé súrà yìí o Makiyyatun sọ. So, ó jẹ́ súrà tó jẹ́ wípé maka òun náà ni ó ti sọ̀ kalẹ̀ so orúkọ tá a pè ní Banu Israel ó jáde látẹnu Abdullahi ibn Mas'ud nínú àdìsí tó jẹ́ wípé ó lálàáfíà tí ò sí èméjì ń bẹ lẹ́yìn wá gbà náà òun náà wá ní àdìsí míì tún wá wá èyí tó jẹ́ pé ẹni tá à ń pè ní Marwan àbílù bàbá olùgbà olóńgbò sẹ̀mítò Aisha mo gbọ́ Aisha takuhu tó ń sọ báyìí wípé kánà Rasulullahi sallallahu alayhi wa sallam yasuumu ànábì a máa gbààwẹ̀ hatanakul táwa fi máa ń sọ báyìí wípé ma yuridu an yuftir. Hani ah òṣìṣẹ́ ọlọ́run ọba kò wù kó jáwèé bára bí ti máa ń gbàwẹ̀ ń gbà nìyẹn lóbi jẹ́ pé gbígbàwẹ̀ wa a tún gbọ́dọ̀ jẹ́ kó bá súnà múnà dáadáa ẹlòmíì ti wọ́n gbé àwẹ̀ ọjọ́ Monday àti Thursday òun nìkan náà ni pé tí wọ́n bá ti ń gbà ó bá súnà gbàmí òṣìṣẹ́ ọlọ́ba máa ń fi àwẹ̀ Monday àti Thursday yóò fi lẹ̀ yóò gbàwẹ̀ yẹn tẹ̀léra wọn lọ ó lè gba bíi fifteen days lọ so òṣìṣẹ́ ọlọ́ba máa ń ṣe bẹ́ẹ̀ so lára súnà ni tẹ́ pé ó yẹ kéèyàn fi kún gbígbàwẹ̀ èèyàn náà láàrin ọdún kéèyàn gbàwẹ̀ tẹ̀léra wọn kéèyàn gbàwẹ̀ tẹ̀léra wọn lọ lára súnà nínú bí jẹ́ pé àwọn tó bá ń kọ pé ààwẹ̀ níjọ́ sátọ̀dé pé èèyàn ò lè gbà á irú àdìsí yóò máa sọ fún wa pé kò rí bẹ́ẹ̀ rárá ó ti takò ọ̀pọ̀lọpọ̀ àdìsí tó pé ó fi dì múlẹ̀. wàyí tẹ̀rù àtànàkùn máa yùrí ìdú àyàsù ànábì ẹni tí máa fi àwẹ̀ lẹ̀ tí a fi wọn máa wò pé ah, ah, ànábì ò gbàwẹ̀ ni kò gbàwẹ̀ ni lẹ́nu jẹ́ mẹ́ta yìí ó máa ń ọmọ ní ọjọ́ monday ọjọ́ thursday kẹ́nìkan wọn sọ pé eh, láti òun ò fi àwẹ̀ monday lẹ́rìí lóṣù ọdún kan ló fi kárí kó tó máa so eléyìí ò tí ì sọ kò kankan so lára nǹkan tí wá nìyẹn bẹ́ẹ̀ tí nǹkan bá agba gba àwọn kan á sí àwọn kan nígbà kan á tún sí àwọn kan nígbà mìíràn ó wá ní wàkánà yẹ kọ̀rọ̀ ú kúlà latin bani israel wazuma òṣìṣẹ́ ọlọ́run ọba àwa máa kà ní gbogbo ala olùṣọ́ ọlọ́run ọba máa ń kà kí ló máa ń kà banu israel òṣìṣẹ́ ọlọ́run ọba máa kà á. súrà tá a fẹ́ ka alaalẹ́ lànà mi máa ń kà á tabanikawa ní sìn yẹn kúlálẹ́ ìlàtì olówó amẹ́kẹ́ ànábì a máa kà ní every night súrà yìí ànábì máa ń kà lálẹ́ sọdọ́ abẹ́ máa tún fi abẹ́ afẹ́ máa ka súrà lálẹ́ kó o di pé afẹ́ sùn ara súrà tá a lè máa kà ní tí ó lè máa dáàbò bò wá zumar súrà kan dáhùn pé ní súrà tún zumar Quran thirty nine òṣìṣẹ́ ọlọ́run ọba a máa kà wọ́n sóra méjèèjì yìí lálàálẹ́ bí ìwáyà ti wá ní bóyá wọ́n máa ń ka méjèèjì pọ̀ àbí kó kà kan láwọn àsìkò kan kó tún kà kan láwọn àsìkò kan àwọn àfáàní ó máa ṣàlàyé eléyìí ṣùgbọ́n tí sóra dágbọ́yé ń bì ní pé a máa ka méjèèjì pọ̀ ní àlàálẹ́ nígbà tá tó rí ọ̀rọ̀ míì tó sọ fún wa yí kì í ṣe gbogbo ojúmọ́ ló máa ń kà á ó kàn wá báyẹn ni àbí wọ́n kà lójoojúmọ́ bàtà bá tó rọrùn ṣùgbọ́n darí bíi ni pé a máa kà ní kíni o àlàálẹ̀ naam eléyìí sọ fún wa pẹ̀lú àwọn àdìsí méjèèjì tó fìdí múlẹ̀ yìí ó jẹ́ kí ó yé wa pẹ̀lú pé súrà tí ó wà níwájú wa yìí orúkọ tí ń jẹ́ tí Abdullahi bin Mas'ud pè é fún wa òun náà ni Banu Israel, orúkọ tí Eh, ìyá wa Aisha radiyallahu anha ah, tí wọ́n pè fún wa òun náà ní kí ni ọ Banu yìí so lára orúkọ tí súrà yìí ń jẹ́ òun nìyẹn ó sì ti múlẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà èyí táwọn àdéjọ́ jẹ́ sọ́tù yìí náà àwọn sọ̀hábà tó máa di pé orúkọ súrà ti bíi méjì àbí àbí jù lọ àwọn náà wọ́n máa wò pé ẹyọ kan tí wọ́n máa mú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jama Qur'an láti ayé Abubakar òun àwọn máa mú ẹyọ kan ìjọba inú àwọn Qur'an mi wà tèmi náà ti lórí tí wọ́n kọ sóràtú Bani Isra'il dípò tí wọ́n kọ kí ni o sóràtú Isra eléyìí ò ní wàhálà kankan kò ní àjìyàn kankan nínú lẹ́yìn wá gbà náà súrọ̀ yìí wọ́n tún wá máa ń pè ní súrọ̀tù subuhana súrọ̀tù subuhana tẹ́gbẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tó ṣáájú lọ wọ́n gbà pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá bẹ̀rẹ̀ súrà a lè fi sọrúkọ súrà yẹn ní súrọ́tù yasin súrọ́tù kọ́ọ̀f alif lami sọ àwọn nǹkan wọ̀nyí wọ́n ní a máa fi sọ orúkọ súrọ̀ wọ́n lè fi jẹ́ pé súrà yìí náà ó wá jẹ́ nǹkan tó jẹ́ wípé àwọn tán jẹ́ àwọn àfáà tó máa ń pè ní suratu subhana tó gbogbo tó bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni subhana alladhi asra bi abdihi laylan minal masjid al-haram ilal masjid al-aqsa ẹ̀rí ó jẹ́ ìgbé títóbi fún ọlọ́run ọba ìsàfọ̀mọ́ fún ọlọ́run ọba òun náà ni ó bẹ̀rẹ̀ súra yìí láti lè máa títóbi ọlọ́run ọba òun náà ni wọ́n fi mú wa ìgbà mí ọlọ́run ọba máa mú ṣùgbọ́n áánà wá láti lè fi ṣàfọ̀mọ́ ara rẹ̀ ìgbà táwọn èèyàn tí wọ́n ń ọba pé ọlọ́run ọba ọlọ́run ọba òun ẹ e ṣe ẹni tí ó rárá ọba máa mú wa bẹ́ẹ̀ so ibi bíi ọlọ́run láti lè ṣàlàyé fún wa pé iṣẹ́ tó ń bẹ ń bì kò sẹ́nì kankan tó lè ṣe àyàfò òun nìkan tó yẹ lọ́ba fi mú subahana ilé wa pé iṣẹ́ tí mo fẹ́ ṣàlàyé fún yíyí o èmi ọlọ́run ọba nìkan ni mo lè ṣe ààrẹ nìkan tó wà lórílẹ̀ ayé tó lè ṣe iṣẹ́ yìí tó yẹ lọ́ba fi bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o subahana alladhi ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ bẹ̀rẹ̀ súra yìí fún wa láti ní pé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Allah lẹ́tọ́ jẹ́ pé à ń ṣe tẹ̀síìrì náà so isti anatan min ismillah lẹ́ni tí ń wá ràn lọ́wọ́ láti bí orúkọ Allah ọlọ́run ọba tó jẹ́ arrahman arrahim ọba tí àánú rẹ̀ pọ̀ tó kárí gbogbo nǹkan pátáyányán òun náà ló tún jẹ́ àròhìm ọba tí àánú rẹ̀ pọ̀ èyí tó yẹ pé máa ń lo àánú yìí fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì. ẹ̀rí mẹ́sẹ̀gì àkọ́kọ́ èyí tó yẹ pé ó ń bẹ nínú súrà yìí òun náà ni isbatu hadisatil isra'i wal miraj òun náà ni a fẹ́ establish a fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ ìṣẹ̀lẹ̀ al-Isra ìṣẹ̀lẹ̀ nǹkan tá à ń pè ní al-Isra àwọn àfáà sọ fún wa pé nǹkan tó ń pè ní Isra wa ar-rihlatu min al-masjid al-harami bi Makkah ila al-masjid al-aqsa bil Qudus òun náà ni trip ìrìn àjò òun náà ni ìrìn àjò èyí tí òṣìṣẹ́ ọba rìn láti mọ́sálásí àrọ́ọ̀mù Masalasi alápọ̀nlé tó wà ní maka lọ síbi mọ́sálásí al-Aqsa bil-Qudus nǹkan tí wọ́n ń pè ní al-Isra'u òun nìyẹn ṣùgbọ́n kò sí ọgbọ́n bá a ti fẹ́ ṣàlàyé al-Isra' tá a ní ṣàlàyé kí ọ al torí pé a lè parí ọ̀rọ̀ wa síbi al-Isra' káwa sọ pé a ní ṣàlàyé al-Miraj ṣùgbọ́n méjèèjì wọ́n jọ wà pọ̀ ni torí ẹ̀ kò sọ mọ́tà fẹ́ dá sí i a ní láti ṣàlàyé kí ni ọ alimiroj kí wàá ní nǹkan tí àwọn àfáà pè ní alimiroj òun náà ni wà irtifaun irtifaun ìlàsánà bàdàl ìsirọ òun náà ni lílọ òkè sánmà tànàbí lọ sókè sánmà irtifaun bàdàl ìsirọ fìtìbákì samawati ó wá ń lọ níbi àwọn ìpele ìpele ìpele ìpele sámà ìlà mustawa ànábì wa dé agbègbè kan ó débì kan ibi tó dé yìí tàǹkọ́tì ú fi í ulumul khalaik gbogbo ohun tí ẹ̀dá lè sọ pé òun mọ̀ pátá yẹnyẹn kò lè mọ̀ nǹkan kan mọ́ ń bẹ̀ ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀dá àwọn màláìkà jìbìlì ti mú débẹ̀ yìí pé ibi tí mo dé yìí ibẹ̀ lọ́ mi mọ nǹkan kan míì mọ́ tó wà lẹ́yìn ibi tí mo dé jìbìrì wá fànàbí rẹ̀ sọ̀sọ̀lá ànábì lọ́lọ́run á ní kọ́ wá rí nǹkan yẹn ànábì lọ́lọ́run ní kọ́ wá rí nǹkan yẹn ara ti tóbi tọ́lọ́ ń ṣe fànàbí nìyẹn tí yóò ṣe fànàbí kankan so ó wá débẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba débẹ̀ súnmọ́ alẹ́ àwùdàtú ìlà Mákà lẹ́yìn ìgbà tó ṣe báyẹn ó wá padà bẹ́ẹ̀ ó wá padà wá sí Mákà yẹn là ń pè ní kí ni o al so al-Isra wal-Mi'raj ìgbà wo ni ó ṣẹlẹ̀ kò sí ẹ̀rí pàtó tí a lè sọ wípé ìgbà tí al-Isra wal-Mi'raj tó ṣẹlẹ̀ kò sí ẹ̀rí pàtó ṣùgbọ́n àwọn ẹ̀rí tó súnmọ́ tí a lè ṣàlàyé wípé òun pé àsìkò tó ṣẹlẹ̀ nìyí àwọn ẹ̀rí kan súnmọ́ lọ́dọ̀ àwọn tí agbára lé tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ tí wọ́n jẹ́ àwọn àfà tá agbára lé pé àwọn eléyìí wọ́n èé mú òun sọ wọ́n èé kì í mú wọ́n èé sì nǹkan mú sọ látara bẹ́ẹ̀ agbára lé wọn inú ẹni Imam Bukhari wà Imam Bukhari jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí àwọn àfáà ti ṣàlàyé fún wa nínú tí àwọn pé anali isra'a waqa'a ba'da mauti abi Talib so wọ́n jẹ́ kó yẹ wá yí pé lẹ́yìn ikú Abu Talib òun ní al-isra òun ló ṣẹlẹ̀ èèyàn méjì ló jẹ́ èèyàn pàtàkì tó kú ẹni àkọ́kọ́ òun náà níyàwó àkọ́kọ́ ànábì Khadija Khadijatu bintu Khuwailid so ìyàwó ànábì yìí ó kú lẹ́yìn náà Abu Talib kú lọ́dọ̀ àwọn àfáà àwọn kan gbà yí pé Abu Talib ló kọ́kọ́ kú kí Khadija ò tó kú àwọn kan gbà pé Khadija ló kọ́kọ́ kú kí Abu Talib ò tó kú ṣùgbọ́n tó fìdí múlẹ̀ ni pé àwọn méjèèjì kúkú wọn ó súnmọ́ra wọn dáadáa tọ́pẹ́ àárín àwọn few days olówà láàrin kú àwọn méjèèjì ṣùgbọ́n gẹ́gẹ́ bí Imam Bukhari ti sọ yìí nítorí máa fẹ́ fìdí múlẹ̀ lọ́dọ̀ tiwọn ni pé Khadija ló kọ́kọ́ kú kó tó di wípé Abu Talib kú torí bá Ànábì ṣe Isra ó ṣe Isra wal Miraj láì jẹ́ pé Khadija ó wà láyé ó mì wípé torí Ànábì ṣàfitì ẹ̀ sí mọ́tò kíni ọ Abu Talib ìyẹn wàá sọ fún wa pé Khadija ló kọ́kọ́ kú kó ló di pé kíni ọ Abu Talib ó kú so wọ́n sọ fún wa wípé ìṣòro òṣẹlẹ̀ bàdà mọ́tì àbí tọ́ọ̀lì wọ́n wá ní wàkánà fi máa yẹ budu pẹ̀lú gbogbo nǹkan táwọn tún wá wò táwọn tó tún wá fojú hàn wọ́n ló wọn tún wá máa jẹ́ bàdà àlàódà ti mi rí láti tọ́ if ó máa jẹ́ pé ànẹ́bí wa travel lọ sí tọ́ if ìlú kan ni tọ́ if nígbà tí Khadija kú tí Abu Talib kú àwọn ará Mẹ́kà ti wò yí àwọn ògbóǹtarìgì méjì tí wọ́n wà lẹ́yìn anamisa salam òun ni wọ́n ti kú yẹn wọ́n á wò wípé àwọn ò wá máa fi nira kan anamisa salam wọ́n wá ráàyè láti lè fẹ́ máa fi kan anabi anabi wá kúrò ìgbà yẹn fẹ́ máa lágbára ó wá lọ sí tọ́ if ìbára anabi dé tọ́ if àwọn ará tọ́ if ò wẹ́kọ̀mù anabi wọ́n tún lé anabi padà ni ànábì wa wà nínú ìbànújẹ́ ló fi padà sí mọ́kà Imam Bukhari wa ń ṣàlàyé fún wa wípé in tó fojúmọ̀ ni pé bàdàlà áódàtì mi rẹ̀ láti tọ́ if lẹ́yìn ìgbà tó ṣe ọlọ́run ọba padà dé láti tọ́ if àlìmọ́ọ̀nìmọ̀ ìrìn àjò tírípù tó jẹ́ wípé ó kó wàhálà tó ga fànàbì ọlọ́wọ́ fi ràn ànábì lọ́wọ́ pé ṣé ìnira ló ṣẹlẹ̀ sí ọ á ẹ̀nu bọ́ọ̀ ni wọ́n ti bá ànábì nìyẹn ìnira tó wá wà yẹn ọlọ́run bá wá fi al-Isra wal-Miraj ọlọ́run wá fi dùn ànábì inú tasliyatan wa muwasatan minallahi li rasulihi sallallahu alaihi wasallam ìyẹn wá jẹ́ pé ó fi jẹ́ ìdùnnú ó fi jẹ́ nǹkan tó fi jẹ́ pé kínú ànábì ó lè bá a dùn ó ní ìyẹn jẹ́ sọ ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mọ́ bùkọ́rí gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa nìyí lẹ́yìn wá gbà náà ọ̀rọ̀ tí ó tún súnmọ́ nípa ọdún torí pé ìgbà wo ni Khadija kú ìgbà wo ni Abu Talib kú ìgbà wo ni Ànábì lọ sí Tọ́yìp gbogbo àwọn ọdún yìí a lè sọ pé gbèdéke tọ́jẹ́ nìyí ṣùgbọ́n nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà sọ àrí olówọ́tù sọ̀bùnù Zubair nínú àwọn tó jẹ́ tàbí ni tó máa ń gbàdísọ̀ lọ́dọ̀ ìyá wa a rí wípé nínú àgbà tàbí yìí ni ó sọ fún wa wípé al-Isra'u waqa'a sọ Isra'u ṣẹlẹ̀ nígbà tí ó ku ọdún kan sọ tí ànábì fẹ́ ṣe ìjìra lọ sí Madina pé òun ló ṣẹlẹ̀ so irú àwọn ọ̀rọ̀ báyìí ó máa ń jẹ́ pé ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu ẹ̀ tó yẹ pé ó tún lágbára tá a máa ń lo ọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀sìn tó jẹ́ síkọ̀ọ́ lẹ́yìn wá gbà náà àtúgbọ́ lọ́dọ̀ al-imam az al-imam az-zuhuri so nínú àwọn ìmáàmù tó yẹ pé ìmáàmù nínú àdìsí àgbà ìmáàmù nínú àdìsí ni tẹ̀gbẹ́ àwọn náà ti máa ṣe báṣù ńláńláńláńláńláńlá so àwọn náà jẹ́ kó yẹ pé al-isra ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nígbà tó pé ó tí ó ṣe ìjìra kúrò ní maka lọ sí madina so al-Isra ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí òun náà ni àwọn ẹ̀rí tá a lè dìbò tó jẹ́ pé ó súnmọ́ òdodo gẹ́gẹ́ bí àwọn afáà gẹ́gẹ́ bí wọ́n ti sá àwọn ẹ̀rí mi wà ṣùgbọ́n àwọn eléyìí a nígbàgbọ́ nínú wọn wípé a lè lò wọ́n ètò wa burú jù òun náà ni wípé àwa rí nínú àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí tí wọ́n lọ mú oṣù Rajab èyí tó jẹ́ pé àwọn àfáà ṣàlàyé fún wa pé tá a bá ti wo ọ̀rọ̀ tí ó rí wa sọ yìí gẹ́gẹ́ bí Ibn Kathir ti fún wa nínú tí àwọn Al-Bidaya wa ní àyà tá a bá wo ọ̀rọ̀ tí ó rí wa tó sọ yìí àti ọ̀rọ̀ tí Imam al tí wọ́n sọ yìí ìyẹn ló máa sọ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ṣe ìjírá ní inú oṣù rọ̀bí onílẹ̀ awwal òṣìṣẹ́ ọlọ́run ọba ṣe ìjírá ó mì wí pé al-Isra wal-Miraj ó ṣẹlẹ̀ ní kíyẹn rọ̀bí onílẹ̀ awwal wọn ló ṣẹlẹ̀ so gẹ́gẹ́ bí àwọn àfa gbẹmí àti sọ bóyá lóòótọ́ àwọn àdìsí kan wà lẹ́gbẹ̀ẹ́ kò fìdí múlẹ̀ tí wọ́n ṣàfihàn sí Ibn Abbas ìtọ́jú pé àwọn afáà sọ wípé kò fìdí múlẹ̀ pé inú àwọn oṣù yìí òun náà ni àwọn nǹkan mèremère ṣẹlẹ̀ sí ànábì ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́rọ̀ tá ọ̀rọ̀ àwọn afáà wa yìí ó jẹ́ kó fìdí múlẹ̀ yìí pé Rabiul Awwal inú oṣù yìí òun náà ni oṣù tó jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ó ṣe al-Isra wal-Mi'raj ṣùgbọ́n aráàlú èèyàn kan tí wọ́n ní inú Rajab wọ́n ti wá ní oṣù Rajab tó gbé àwọn èèyàn ṣàfitì ààwẹ̀ sí oṣù Rajab wọ́n ti wá sọ fún wa pé ẹ́ al-Isra wal-Miraj wọ́n ní Rajab twenty seven àwọn kan wà tó ń dúró báyìí pé àní Rajab twenty seven lòṣọ́ ọlọ́run ọba ṣe al-Isra wal-Miraj ẹ̀rí eléyìí kò fìdí múlẹ̀ rárá ẹ̀rí eléyìí kò fìdí múlẹ̀ rárá ó jẹ́ nǹkan tó jẹ́ wípé a gbọdọ gbà láwọn nǹkan àwọn yẹn kan wà ibi tí wọ́n lọ dúró tí wọ́n ní pé wọ́n máa ń wá àwọn ọjọ́ kan tí wọ́n dì mú tẹ́sí kí wọ́n dì mú lọ wá àyè kan tí wọ́n dì tí èsè pé kí wà máa ṣe ní pọ̀pọ̀ sísìn wá wọ ni o ọmọ pé nǹkan ń ṣe yẹn nǹkan tó burú ni gbogbo àyè tá a máa pọ́nlé ẹ̀sìn ti ṣàlàyé ẹ̀ gbogbo àwọn ọjọ́ tá a pọ́nlé ẹ̀sìn ti ṣàlàyé ẹ̀ fún wa tó a gbọ́dọ̀ so àwọn èèyàn kan nìyẹn wọ́n ní Rajab twenty seven òun làwọn máa ń gbà yìí pé ó jẹ́ al miraj káwa ká má tẹ̀lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́yìn wá gbà náà àwọn èèyàn kejì òun náà ní sọ wípé jimá àkọ́kọ́ jimá àkọ́kọ́ nínú òun ní òṣìṣẹ́ ọlọ́run ọba ló ṣe al-Isra wal-Miraj àwọn ilé wa ní gbogbo jimá àkọ́kọ́ nínú Rajab wọ́n ti wá ní wọ́n wá lọ hun àdìsí kan tí wọ́n fi purọ́ mànàbí àdìsí gbajúmọ̀ gẹ́ pẹ̀pẹ́ àwọn afáṣe wàhálà lórí ẹ̀ kó ló di pé wọ́n mú dànù kó ń bẹ̀ torí pé ó àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn míì jẹ́ onímọ̀ tó tóbi táwọn òbí ah, àdìsí lálàáfíà tẹ́gbẹ́ wọ́n lọ hun pé náfìlà tá a máa ń yàn èèyàn yẹn náfìlà ọgọ́rùn-ún ní ọjọ́ yẹn náfìlà ọgọ́rùn-ún yìí náà wo ewu wàhálà táwọn yẹn kó bára wọn sọ wọn náfìlà ọgọ́rùn-ún léèyàn máa ń yàn ní alẹ́ tó bá ti jẹ́ jimá àkọ́kọ́ nínú rajab pé náfìlà ọgọ́rùn-ún yẹn èèyàn yàn tó pé yóò jẹ yóò ṣe déédéé táìmù tánàbí fi gun tó fi lọ láti maka lọ sí madina tó fi wá gun sẹ́mà lọ tó fi padà wálé so tó yẹ náfìlà kó jẹ́ náfìlà ọgọ́rùn-ún kó lè bá a gun dáadáa ní kìnìún sọlọ́dọ̀ra bẹ́ẹ̀ àwọn afáàn sábà fún wa pé gbogbo àwọn eléyìí o nǹkan tó jẹ́ wípé kò ní ìpìlẹ̀ ni ká jìnnà sí i so kò sí ẹ̀rí kankan bẹ́ẹ̀ àwọn wà lórílẹ̀ nínú ìlú adáwa iná o tí wọ́n sì dì mọ́ so lóní olónìí pàtàkì jùlọ tàbárí àwọn tó bá jẹ́ bí àwọn tí wọ́n wà lórí ìlànà sofia so wọ́n dì mọ́ wípé àwọn ṣe Isra wal Miraj àbáwọn afáàtọ̀ fẹ́ jẹun lọ́dọ̀ àwọn èèyàn wọ́n dùn náà pé ah, à kan wà tẹ́tùn yàn so tẹ́ pé kò kò tẹ́ bá ti lè yàn báyìí wo bùkátà yóò bùyá sọ ara nǹkan tẹ́ fi máa ń tàwọn èèyàn jẹ lórílẹ̀ ayé lónìí ẹlòmíràn ọ̀rọ̀ ọmọ yẹn náfìlà tí ó yẹ kọ́ yàn sọ ẹlòmíràn ọ̀rọ̀ ọmọ yẹn náfìlà tí ó tí tí ọlọ́run bá àtòjẹ́ rẹ̀ ò ní kọ́ yàn gbogbo eléyìí ìdààmú lásán ni èèyàn ò ní gba aládà kankan bẹ́ẹ̀ èèyàn ó tún wá jẹ́ ẹni tó tún wá jí àwọn ẹjọ́ ọlọ́run so ká sọ́ra wa dáadáa ká máa sọ nǹkan tí alikitaabu wa sunna tí ó bá ń ṣàlàyé fún wa. ẹlẹ́yìn wá gbà náà gẹ́gẹ́ bí àwọn apá ti ṣàlàyé fún wa ìbẹ̀rẹ̀ súrà yìí wọ́n máa kà fún wa ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ àyà alákọ̀ọ́kọ́ yìí afẹ́túmọ̀ rẹ̀ kò ní pé àtúmọ̀ ṣàlàyé lọ. so àyà alákọ̀ọ́kọ́ yìí kí ni nǹkan tí ó wà níbẹ̀ nínú Isra nǹkan tó bá wọn ọba tó ṣàlàyé fún wa nínú al àwọn àfáà ní nǹkan mẹ́rin òun náà lọ́lọ́run ọba ló ṣàlàyé fún wa nínú su nínú àyà yìí nípa Isra alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba ó ṣàlàyé àlùwákùtù tí Isra ù ṣẹlẹ̀ àlùwákùtù tí Isra ù tó ṣẹlẹ̀ yẹn ni pé àsìkò ó ló ṣẹlẹ̀ àárọ̀ níní àbọ̀sán àbálẹ́ ọlọ́run ọba jẹ́ kó yé wa yí pé alẹ́ ló ṣẹlẹ̀ ọlọ́ni lẹ́yìn lánàá gbogbo àwọn àfa àwọn ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba ò mú wa ní alifu ọlọ́run ọlọ́run mú wa ní nakira nítorí pé kèé ṣe ìbẹ̀rẹ̀ alẹ́ dé ìparí alẹ́ olókọ́ńkọ́ ló fi ṣẹlẹ̀ kò kí í ṣe ìbẹ̀rẹ̀ alẹ́ dé ìparí alẹ́ òun ni ó ṣẹlẹ̀ bí kò jẹ́ wípé apá kan nínú alẹ́ òun ló ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ti kírun ṣáì tán ní alẹ́ alẹ́ sì ti bẹ̀rẹ̀ látìgbà tí mọ́ngìrìbì ti wọlé lẹ́yìn ìgbà náà rìṣọ́ ọlọ́run ọba lọ́wọ́ á ṣe ìrìn àjò náà tọ́lọ́run ọba mú rìn ó sì tún ti padà dé kí ìrun ṣubú yìí ó tó nǹkan tó jẹ́ pé ó ṣẹlẹ̀ so nínú súrà yìí ọlọ́run ọba ṣàlàyé àsìkò tó ṣẹlẹ̀ ká máa máa rò pé bóyá ọ̀sán ni àbí nǹkan ni ọlọ́run jẹ́ kó yẹ pé alẹ́ òun ló ṣẹlẹ̀ so ó jà tó ń kọ́ ọ̀tẹ̀ à òun nìyẹn tí ò sí ibi jí bẹ́ẹ̀ lẹ́yìn wọn gbà náà ọlọ́run ọba ṣàlàyé fún wa ibi tí ìsirọ́rù almakan àwọn makanu lè mabda'i ààyè tí ìsirọ́rù ti bẹ̀rẹ̀ ibo lòṣìṣẹ́ ọlọ́run ọba ló ti gbé ìrìn àjò náà òṣìṣẹ́ ọlọ́run ọba ibo ọlọ́run ọba ti gbé ìrìn àjò náà sọ. So, wọ́n sọ fún ayé pé mínàlì masjidil haram masalasi tó jẹ́ masalasi al-haram masalasi tó jẹ́ masalasi tó wà ní Makkah Baitullahi al-haram ní Kaaba táwọn yẹn ti ń tàwáàfù yẹn ibẹ̀ òun ni ìrìn àjò yẹn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ hadisi wa ṣàlàyé fún wa dáadáa àdìsí wọn sọ yìí pé àbá àpàdà kàdìsí yẹn ò ni so àdìsí wọn sábà fún wa pé ó bẹ̀rẹ̀ láti ibi àyíká dá ń pè ní alhatim alhatim olóko dá ń pè àyè yẹn so ibẹ̀ ni ijiri ismail ibẹ̀ ẹni tó bá ti dé káàbà rí àbẹ́tí bá máa wo káàbà dáadáa tó rí káàbà tí ẹ gbọ́ pé àwọn òbí tí wọ́n kàn ya fọ́tò lásán so ẹni bá rí káàbà ó máa rí pé ẹgbẹ́ kan wà tí wọ́n ra demarcate níbi kaaba so ibẹ̀ yẹn ó wà ọ̀ra ibẹ̀ yẹn òun kaaba wọ́n ti kọ́ lọ sókè ibẹ̀ kan ara wà tó jẹ́ àárín kékeré báyìí tó yẹ pé ara kaaba náà ni ibẹ̀ so wọn ò kọ́ mọ́ ìgbà tí wọ́n fẹ́ kọ́ kaaba padà wọn ò lè jẹ́ ẹni tí ó lè rí owó torí pé owó aládùn náà fẹ́ fi kọ́ wọn ò rí owó tí wọ́n lè fi kọ́ tán yẹ́nyẹ́ wọ́n wá fi àyè yẹn sílẹ̀. Si

umu ani wípé umu ani sọ wípé inú yàrá àrùn òní òjíṣẹ́ ọlọ́run ọba sùn ní alẹ́ ẹjọ́ náà àdìsí kò ní standard kò ní chain so látara bẹ́ẹ̀ pèsè àdìsí sọ wípé a máa fìdí rẹ̀ múlẹ̀ so ntọ́ ọ̀tàkọ́ àyà kùránì so mẹ́sìlẹ̀ àárọ̀ òní ọlọ́run ọba sọ so ó dẹ̀ jẹ́ ibi alhatim tó jẹ́ ijir ismail ibẹ̀ náà ó ní ìrìn àjò náà ibẹ̀ ní ó ti bẹ̀rẹ̀ so ọlọ́run bá sọ alimakan makan mabdai alisra ọlọ́run bá ṣàlàyé fún wa lẹ́yìn náà kí lọ́lọ́run ọba ọlọ́run ọba walimakan alẹ́ni usiriya ilé yìí ààyè tí wọ́n mú ànábì lọ́sẹ̀ sọ́lám ọlọ́run ọba ṣàlàyé rẹ̀ fún wa pé ààyè tí wọ́n mú òjíṣẹ́ ọlọ́run ọba lọ ọlọ́run ọba ṣàlàyé fún wa ibo ni wọ́n mú lọ nínú ìsẹ̀rọ̀ ọlọ́run ọba sọ pé ìlàlì masjidilẹ̀ aqsa so ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run ọba sàmì fún wa nìyẹn pé ọlọ́run ọba mú dé masalasi Jerusalem ọlọ́run ọba mú dé bẹ́ẹ̀ so ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ọba ṣàlàyé lẹ́lẹ́ẹ̀kẹrin wípé kí lòun ọlọ́ba kí ni reason why tí mo fi mú láti bẹ̀ẹ́ ọlọ́run sọ reason fún wa ọlọ́ni. linuriyahu min ọlọ́run ọba ní linuriyahu min ayatina. ọlọ́ni afẹ́ jẹ́ kó wá rí nínú àwọn àmì wa ni. làwọn afẹ́ àfi ṣàlàyé fún wa wípé ìbàdàn dáná bí gun sánmà lọ tá à ń bọ̀ wá ṣàlàyé fún wa. àwọn afẹ́ àfi ṣàlàyé fún wa wípé sánà bí rí ọlọ́run àbí ọ̀rọ̀ ọlọ́run kò lè rọ́lọ́run láéláé lọ́gbà ayàkùránì ayàkùránì ò sọ pé rọ́lọ́run. oore tó ga jù tó ju àlìjánná lọ ní kéèyàn rọlọ́run tọ́lọ́ máa fẹ́ sọ ń bì bì yọ sọ wípé n tí mo fẹ́ kó jẹ kí ni o nítorí kó lè bá àwa rí mi lọ́lọ́run sọ ń bì tó gbọ́n ló ga jù kéèyàn rí gbogbo àwọn àmì ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run kò dàbí kéèyàn rọlọ́run láìláì èèyàn rá mi ọlọ́run rá mi ọlọ́run rá mi ọlọ́run rá mi ọlọ́run àmì ọlọ́run lórí so àmì ọlọ́run lórí ibùgbà bí ẹ ẹ ẹ ẹdẹjẹ lówó kàdéyàn ọba tí ì rí rí olóṣèlú olóṣèlú olóṣèlú àìtí rí rí yẹn yóò máa wù ọ lẹ́mìí kó o rí olówó ẹ̀dọ́ gbádá olókọ́ bíi olóṣè bẹ́ẹ̀ olóṣè bẹ́ẹ̀ ọkọ̀ yà wọn nǹkan tó ṣe ni tó o ti ní rí ní ah afa ìlókọ ẹni olókọ ẹni olókọ ẹ ò tí wàá rẹ yẹn rí wàá rí pé ìmọ̀ yẹn ò ní tí ì pè sára yẹn ẹ bá dúró ẹ ni ó rí pé ààrẹ ah, ó ṣe kí ni òye tẹgbẹ́ ó tóbi tàbí wọn padà máa ṣàlàyé fún wa so ọlọ́run bá ní pé kí ni ó nínú. ọlọ́run bá sọ rizin akẹ́kọ̀ọ́ wa wo àmì àwọn ọlọ́run ọba torí pé àṣàlàyé fún wa pé alimiraj alimiraj àlébìbù sẹ́mà lọ ó wá débi tí jìbìrì ló lè dé tẹ́gbẹ́ àmì tẹ́lẹ̀ kan bá ti rí rí tẹ̀tẹ̀lẹ̀ ni kò ní nítumọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni àmì tẹ́lẹ̀ kan bá ti rí rí tẹ̀lẹ̀ kò ní nítumọ̀ àgbàlá ìgbàlá àwọn mọ̀lẹ́kà ti rí ìwé gan ni ọ̀rọ̀ kí mọ̀lẹ́kà kan wà á ṣùgbọ́n àìní ẹ̀kọ́ ò rí àmì yẹn rí inú àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ ọlọ́run jẹ́ náà kó rí rí ọlọ́run kan níbi ni kó wá kó wá wà mí náà kó ní kó wá rí àmì náà sọ ọlọ́run bá mọ̀ mọ̀ ní kó wá ní kó wá rí àmì so látara bẹ́ẹ̀ olùbí jẹ́ pé ìtọ́lọ́wọ́n ọba tó ṣàlàyé fún wa ń bì tábà ń débi mìíràn jù afẹ́kọ́ nínú sọ́tún nájímì so afẹ́kọ́ wá rí ayat al-kubro aya tó tóbi láfẹ́kọ́ wá rí bàtàbàtún kan yẹn náà ọ̀yìn tó wà ń bẹ̀ ní wípé ọlọ́ni kànábí wà wà mí tó tóbi tẹ́nìkan kan ò tí ì rírú ẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ bá fẹ́ fi hàn mí lọ́ọ̀bì ní kọ́ wa so látara bẹ́ẹ̀ eléyìí jẹ́ kó yé wa wípé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí kùránì ó kàn sọ̀rọ̀ yóò rọra mu wá àdìsí ni ọwọ́ afẹ́ lójú sọ á padà wá ka àdìsí fún wa nípa bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àdìsí kan ní àwọn àdìsí tó wà ètò ẹ pé ó gùn dáadáa a máa kà fún wa ó ti ṣẹlẹ̀ so kí wọ́n ní àwọn nǹkan tó jẹ́ ó wa ọ̀rọ̀ ní fún wa tẹ́pọ̀ wà nínú eh, tó wà nínú sọ́ọ̀tù a sì máa padà wá ka sóràtù najim à ń bọ̀ wá kà fún wa ìyẹn ló sọ nípa alimiraj ẹ̀rí alimiraj nínú sóràtù najim rẹ wa ẹ̀rí alisra sóràtù kìíní ọ alisra òní wa. ẹ wá rí ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa ó jẹ́ ìṣẹ̀lẹ̀ kan èyí tó jẹ́ wípé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa wáyé lórí ẹ̀ kí làwọn wàhálà tó so mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni pé àwọn kan gbà wípé ìṣẹ̀lẹ̀ yìí ṣé ojú oorun ni ànábì lọ́ni ni àbí ànábì lajúlẹ̀ ló fi lọ torí pé lára wàhálà tó ṣẹlẹ̀ nìyẹn ọ̀tọ̀ ni pé sójú oorun ni ó lọ ni àbọ̀ lajú lẹ̀ báyìí ó wá ń lọ tí ò kúrò níbi tó wà ọ̀tọ̀ nìyẹn pé kò kúrò níbi tó wà ó kàn ó sùn ó wá lálàá ó wà níbi tó wà àbó tiẹ̀ lajú lẹ̀ wọ́n kàn jí lẹ̀ lóru ọlọ́kàn fi àwọn nǹkan yẹn hàn pé ó dẹ̀ tó ń travel oníṣe kíní kan oníṣe nǹkan kan ìyẹn ni àwọn kan ò pé ṣé ojú oorun ni ní àbó lajú lẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi tó tún wá wá àbí kìláàfù míì tó wá tó so mọ́ yẹn òun náà ní wípé òṣìṣẹ́ ọlọ́run ọba bóòó ló ti lọ àwọn kan tó wáyé pé ojú oorun ló gbà lọ ó wípé ẹ̀mí rẹ̀ lásán ló travel ẹ̀mí nìkan ló travel lọ sí Bethel Magdas onídàá tó tún wá gun sánmà lọ wọ́n gbà pé ẹ̀mí nìkan ló travel nìyẹn àwọn kan gbà yìí pé ara ara rẹ̀ òun lọ lọ ẹ má yẹ dìgbà pé ara òjíṣẹ́ ọlọ́run ọba ló lọ àwọn ẹ̀ tí wàá mú mọ́ yìí pé àti ara àtẹ̀mí orin kí ni o òní òjíṣẹ́ ọlọ́run ọba òní òun lọ so ìyẹn wà láàrin pé ṣé ara nìkan ṣé bọ́dì nìkan òjíṣẹ́ ọlọ́run ọba gbé lọ ni tó gbé ó kàn sùn lẹ ẹ ṣé ẹ̀mí nìkan ló gbé lọ ni tó wà ńlẹ̀ẹ́lẹ̀ tó kàn yín ní gbogbo kinní yẹn àbí ó lọ pẹ̀lú bọ́dì àtẹ̀mí so látara báyìí oríṣi ọ̀rọ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà ni wọ́n sọ lórí ẹ̀ eléyìí ó ní ìpele alákọ̀ọ́kọ́ tó jẹ́ wípé àkọ́kọ́ fẹ́ yanjú ṣùgbọ́n a fẹ́ mú ìpele míì náà mọ̀ ọ̀rẹ́ ká kọ́kọ́ ṣàlàyé yẹn ká tó wá ṣàlàyé lára jiyàn tí wọ́n jiyàn òun náà ni pé àwọn kan gbà yìí pé ah, ànábì máa ń lọ lẹ́ẹ̀mẹ́ àìmọye ló lọ òkè sí ẹ̀ẹ̀kan mọ́ kí ni wàhálà tó ṣẹlẹ̀ sáwọn yẹn ni pé nítorí ìtìláfù rìwáyàt rìwáyà àdìsí tó wá ó pọ̀ gan gbàdá tó wá rí pé rìwáyà àdìsí wá lọ́tọ̀ọ̀tọ̀ rìwáyà àdìsí tó wá wá yẹn àwọn tó wá sọ yìí pé ah, ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa jẹ́ ànábì lọ láìmọye wọn àfádìsí kọ̀ọ̀kan ni pé eh, ọ̀rọ̀ eléyìí yàtọ̀ ọ̀rọ̀ àdìsí eléyìí tún yàtọ̀ so ànábì lọ tẹ́lẹ̀ yìí ànábì tún lọ tẹ́lẹ̀ lọ́tọ̀ ànábì tún lọ sílẹ̀ lọ́tọ̀ àwọn ń ka bí àìmọye marot àwọn fani rárá a gbọ́dọ̀ lọ ẹ̀ẹ̀kan péré lànàbí lọ àwọn kan tó wà lọ dúró wípé ọ̀tọ̀ ni ànábì ṣe ìsirọ ọ̀tọ̀ ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba ó rìn lóru láti mọ́kà ọ̀tọ̀ ni pé ó rìn tó fi dé Eh, bẹ́tùlù masjidulẹ̀ eh, eh, aksọ tó jẹ́ alikudus Jerusalem ọ̀tọ̀ ni ọjọ́ kan ló fi ṣe lẹ́yìn ó lọ Jerusalem ó tún wá padà wá sí kíni o ó wá padà wá sí Maka ìjọ mi wá ní ó wá gbéra láti Maka ó wá lọ sí kíni o sama direct nǹkan méjì òun ni àwọn nílẹ̀rì tí wọ́n fẹ́ lò alákọ̀ọ́kọ́ wọ́n kọ̀ wò wípé ìgbà tí Imam Bukhari fẹ́ bá wá bá wọ́n bá wá bá al-Isra'u lọ́tọ̀ wọ́n bá wá bá kíni ọ al-Miraju ní ọ̀tọ̀ so látara abẹ́ omi gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kíni ọ méjèèjì yẹ kó jẹ́ nìyẹn so àwọn wò bá wọn wípé ọ̀tọ̀ọ̀tọ̀ ló yẹ kó jẹ́ wọ́n fẹ́ fi sọ pé bí Imam Bukhari ti bá wá bá ìyẹn pé ní abá wá bá nǹkan ni pé ìbàdàn fẹ́ fi tọ́píìkì sórí àwọn àdìsí wọn tí wọ́n ń kọ wọ́n kọ tọ́píìkì al-Isra'u wọ́n kọ tọ́pìkì kí ni ọ àlìmẹ̀rọ jùlọ́tọ̀ wípé sọ látara bẹ́ẹ̀ ó máa wípé ọtọọtọ ni wọ́n ṣẹlẹ̀ ẹlẹ́gẹ̀jì wọn ni pé ọlọ́pẹ̀kẹ̀ ọ̀wọ̀ nǹkan ní sẹ́mà wáyì tó pé yóò kọ̀kọ́ wá ní kọ́ wá kọ́kọ́ wá sí bẹ́tì mẹ́bídàsì náà bíbá déyàn lọ náà ní kó máa náà lọ sí kí ni so àwọn afáà fún wọn ní ẹ̀rí lórí gbogbo ìkíní àti kejì tí wọ́n mú wá ẹ̀rí alákọ̀ọ́kọ́ òun náà ní wípé Imam Bukhari lára àwọn ọmọ tó máa ń ṣe tàkíìkì gan ni so wọ́n lò bí Kúránì náà ti lò ní Kúránì ó mú ìsìráwù àlọ́tọ̀ ó dẹ̀ mú kí ni al-Mi'raj àlọ́tọ̀ ó mú wani súra kan lọ́tọ̀ ó dẹ̀ mú wani súra mi lọ́tọ̀ eléyìí ò ní tiwọn àwọn máa ṣe tàkíìkì gan kó tó kọ tọ́pìkì lẹ́ẹ̀bá àwọn òróró kí ni wọ́n fẹ́ ṣe ẹbí yẹn níbẹ̀ so àwọn yẹn kí àwọn ọmọ ronú pé kí n tí wọn kọ́lẹ̀ máa ní mímì kan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ so ìròyìn tí àwọn yẹn tí wọ́n á rò yẹn ó ti kọjá pé kò rí bẹ́ẹ̀ rárá so bí kúránì náà ti ṣe tó yẹ pé suratu Isra olóṣàlàyé Isra fún wa suratu Najmi olóṣàlàyé kí ni o Miraj fún wa irú mọ́ni ajú yẹn náà ni àlefo onúrò pé kí ni o Imam Bukhari ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé àdìsí wà tó jẹ́ pé gbàtí àwọn ará Mẹ́kà tí wọ́n tako òjíṣẹ́ ọlọ́run ọba wípé a ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba irọ́ bàǹtàbàǹtà lọ ń paná bóun ló ti fẹ́ pọ́síbù téèyàn bá fẹ́ lọ láti mọ́kà lọ sí bethel mokdas forty nights olè yóò lò láti lè lọ téèyàn olè ràkúnmí téèyàn fi ń travel forty nights olè yóò lò kó délé débẹ̀ délé ṣáà so bóun ti fẹ́ pọ́síbù ó wá lò lọ within so o kà lọ ní píríọ̀dù tí o tó nǹkan nínú alẹ́ kí ló tó mọ́ àá kò pọ́síbù wọ́n wá ní kí ànábì kó máa ròyìn bẹ́tìlẹ̀ àmẹ́sílẹ̀ akísọ bó ọ̀dà ń gbà náà òkú débẹ̀ rí àgbọ̀nù tẹ̀gbọ́ débẹ̀ rí ó yá máa ròyìn àlùmọ́sílẹ̀ akísọ ànábì wá fẹ́ máa ròyìn mẹ́sílẹ̀ akísọ àwọn kankan sọ pé òun kàn wá ẹ̀kan náà ló dé rẹ̀ wọ́n fẹ́ máa ṣàlàyé àwọn kan fẹ́ máa dànù wọn lójú ọlọ́run wa gbé mọ́sílá sọ wá síwájú ànábì báyìí kẹ́bí àti sọ́bìtì múlẹ̀ ó wá ṣàlàyé fún wọn. so ọlọ́run ọba mọ̀ pé mọ́láṣí yìí olóle fi òdodo ànábì olóle fi rinlẹ̀ lọ́dọ̀ àwọn kẹfẹ́ tí wọ́n lè kún sẹ́mọ̀ lọ òye wọn lè wọ́n nígbà ṣùgbọ́n ìkẹ́dá lórí tí wọ́n tí òbí lè jẹ́ wípé láti lè fi sọ pé dáná bí bá ń ṣàlàyé fún wọn ìyí tó ó jẹ́ òdodo káwọn náà ti débẹ̀rẹ̀ ó náà bí bábí kánà bí kọ́kọ́ gba kí ni ọ bẹ́tẹ̀ máa dàsí lọ kó wa máa gbàbẹ̀ lọ sí sọmọ lọ́kì bẹ́tẹ̀ máa dàsí gan lára ẹ̀rí tó ti wà náà ni pé ó jẹ́ mahabitul malaika ààyè táwọn malaika máa ń gbà sọ̀kalẹ̀ wá sí sọmọ àlẹ́ ayé òun ni bẹ́tẹ̀ máa dàsí jẹ́ so ààyè ààyè tó tóbi ni kò táwọn malaika máa ń gbàbẹ̀ wá sí sọmọ àlẹ́ ayé ọlọ́wọ́n kánà bí ó gbàbẹ̀ pẹ̀lú reason tọ́lọ́ ìmọ̀ ṣe al-Isra wal-Miraj ẹ̀ẹ̀kan náà ló ṣẹlẹ̀ Isra lẹ́ẹ̀kan náà bánàbí ti dé Baitul Maqdas bẹ́ẹ̀ náà ló yẹ kí ni o al-Masjid al-Aqsa bẹ́ẹ̀ yẹ kí o ló ń lọ sánmà bẹ́ẹ̀ sọ eléyìí olófìdí rẹ̀ fún wa so àwọn afáwọn máa ń ṣàlàyé kí ó yẹ wa yí pé nígbà tí ẹ bá wá sọ wípé nígbà tí ẹ bá sọ wípé.

torí pé kí ni o ìtàyè bá fi takò ẹ̀ lẹ́nu sọ pé ah ah irọ́ rẹ ti dá tó báyìí ah ah irọ́ tó ń bá yìí ti pọ̀ omi pé kò lè jẹ́ àlá láéláé tó yẹ pé ààrin nínú àwọn ọ̀dọ́ ẹgbẹ́ wọn ti kọ́kọ́ di mùsùlùmí tí àyà sọ̀dẹ́gbẹ́ àyà kùránì gan fi díẹ̀ múlẹ̀ nínú àyà tí wọ́n kà fún wa nínú àyà yìí pé àwọn èèyàn kan ọlọ́run ṣe ní pítínà fún wọn wọ́n padà kú òun ìsìláàmù látara pé àà ah, ah, ànábì ètò gbé kalẹ̀ yìí irọ́ ìpọ̀ o àà ah, <laughs> ó ní èmi ò lè believe ẹ sẹ́yìn bá believe èmi ò lè believe Abakiri lára kan tó fi ń pè ní asidik ó nìyẹn ó ní à ah, sọ lójú bá lọ dáàtì believe ẹ eléyìí ò tó nǹkan nǹkan sọ ó ti sọ lójú bá lọ dáàtì believe ẹ eléyìí tó tó wá sọ yìí gbé aláwọ̀ sọ òun náà pé fitna tọ́lọ́wọ́ bá pè ọlọ́wọ́ bó lè pè nǹkan kan ní fitna nǹkan tó wá ẹ̀rọ pé pẹ̀pẹ̀lẹ́ tó lè gbàgbé lẹ́yìn láéláé wípé òṣìṣẹ́ ọlọ́run ọba kò lọ pẹ̀lú bọ́dì òṣìṣẹ́ ọlọ́run ọba ó lọ pẹ̀lú kíni ọ pẹ̀lú rú wàlíjásad kìí dẹ́ jẹ́ pé wà lójú oorun ìgbà wọn ń gbé lọ pẹ̀lú rú àti jásad tó wá sùn tí ọ̀rọ̀ alájú ó lajú lẹ̀ báyìí yakudo tan ó yajú lẹ̀ báyìí tó àwọn afáàjẹkọ̀ọ́ yọ wáyé pé wọ́n àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n ṣàfitì sí. Si, ìyá wa Aisha àti Muawiya so àwọn méjèèjì ni àwọn àfáà kan ni wọ́n máa ń ṣàfitì ọ̀rọ̀ sí wọn yí pé ànábì usiri ìyá bìrú ìhì wípé ẹ̀mí òun náà ni ànábì fi lọ sí sánmà wípé wàlàmù yóò fòkọ́dún jàsádùhù bọ́dí ànábì ń bẹ́ẹ̀ lẹ́lẹ́ táwọn èèyàn rí báyìí ànábì òkú ò níbi tọ́wọ́ à wọ́n ṣàfitì sáwọn sọ abá méjèèjì yìí àwọn àfáà jẹ́ kó yọ wípé ẹ̀rí tí ò fìdí múlẹ̀ ni tí a gbọ́dọ̀ tẹ̀lé rárá rárá so wọ́n jẹ́ kó yé wa yí pé kí wọ́n á ní mújísà kí ni èèmọ̀ tí àwọn ṣàdáhùn yẹn bá fẹ́ rí láì jẹ́ pé bóyá òṣìṣẹ́ ọlọ́run ọba lọ so pẹ̀lú ẹni tó jẹ́ pé ó lọ pẹ̀lú bọ́dì àti ẹ̀mí so látara bẹ́ẹ̀ eléyìí jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí àwọn àfa tí wọ́n ṣàlàyé fún wa so àwọn kan wà ní àwọn tó jẹ́ àwọn àfáà náà táwọn sọ yìí pé èyí tó jẹ́ ìsìrọ́ọ̀rù yìí tá a sọ yìí àwọn tó àwọn tó separate ìsìrọ́ọ̀rù lẹ́ẹ̀kan yẹn àti miraj àwọn gbà pé ìsìrọ́ọ̀rù yẹn ló bọ́dì so wípé ànábì lọ pẹ̀lú jasad pé miraj yẹn tánábì wa lọ yẹn pàdé pé ọ̀tọ̀ làwọn gbà pé ó lọ miraj pé ọjọ́ ọ̀tọ̀ ló lọ pé ẹ̀mí ló fi máa gun sánmà lọ ó máa wá jẹ́ gbàdé kó wà lójú òru eléyìí náà a gbàgbọ́ àti kọ́kọ́ ń ọ̀rọ̀ wọn àti dìbọ́ǹkì ọ̀rọ̀ wọn níwájú wípé méjèèjì kí ni o ẹ̀ẹ̀kan náà ni ó ṣe kí ni o ló ṣẹlẹ̀ àwọn jáde sọ wípé ó ṣẹlẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn àgbà wípé ìṣẹ̀rọ̀ òun lọ pẹ̀lú kí jasad pẹ̀lú bọ́dì tó padà dé wípé mìíràn jù yẹn o lọ pẹ̀lú kí ni o ẹ̀mí sọ bàbá tó kọ́kọ́ mú ọ̀rọ̀ wọn àkọ́kọ́ ọ̀rọ̀ eléyìí náà ṣe kí ni o kò fìdí múlẹ̀ pẹ̀lú ẹ̀ so látara bẹ́ẹ̀ a ní àgbọ́yé tó kún lẹ́lẹ́lẹ́ nípa al-Isra wal-Miraj ẹlẹ́ẹ̀kejì tí a fẹ́ ṣàlàyé kó ló di pé ehm, a fi tẹ̀síìrì tò nírọ̀ òun náà ni wípé nínú nǹkan tí ó jẹ́ nǹkan tó tóbi èyí tó jẹ́ wípé ó ṣẹlẹ̀ nínú al-Isra wal sọ òun náà ni pé a ti ṣàlàyé Isra fún wa èyí tó kù òun náà ni alimiraj alimiraj yìí gẹ́gẹ́ bá fún wa ó wà nínú súrọ́tún najmi so wọ́n ka súrọ́tún najmi fún wa àmà ẹ̀kẹ́ yìí kí n kọ́kọ́ tú àyà yìí àyà nàbà wọn ìka tó wà lọ ka súrọ́tún najmi nam subhana. أسرى بعبده ليلا من المسجد الحرام. Ọlọ́run ni mímọ́ fún ẹni asrọ̀bì abdi'i ẹni tó mú ẹrú rẹ̀ rìn láéláhùn ní àwọn díẹ̀ nínú àwọn àsìkò alẹ́ bàtí máa túmọ̀ ènìyàn ọlọ́run bá wá mú rìn bóló ti mú rìn. minal masjidil haram. ọlọ́run bá ní amú ẹrú náà rìn ta ni ẹrú náà gbogbo àwọn afa ìjìmá àn kò í sẹ́rú kankan ẹ̀rọ kò lè mẹ́nì kankan wá pé ẹrú kan ni wọ́n ń pè é kó wá ní wàlíyù kan ni àbí kó ní ẹnìkan ni gbogbo àwọn àfáà ni wọ́n panupọ̀ wípé ẹ̀yìn tọ́lọ́hún ọba mú rìn òun náà ni muhammadun rasulullah so tí ò sí èméjì mẹ́rin kò takò pé ọ̀nà ọlọ́ọ̀ba mú rìn náà. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله. Ọlọ́run ni àwa mú rìn láti mọ́sálásí ètò al-Haram masalasi alápọ̀nlé ìtọ́ ni bẹ ní maka ọlọ́ba ni amúrin láti bẹ̀ ìlàlù masjidil aqsa ọlọ́ni àwa amúrin lọ masalasi tanpe ni ń pè ní alimasjidul masalasi yìí ó masalasi tó jẹ́ pé ó ń bẹ ní Jerusalem ọlọ́ni amú òjíṣẹ́ ọlọ́run ọba amúrin lọ síbẹ̀ náà. ọlọ́run ọba wa tún ṣèròyìn fún wa ó ṣàlàyé mọ́sálásí tó jẹ́ mọ́sálásí Jerusalem ọlọ́run ọba ó ṣàlàyé ẹ̀ fún wa wípé mọ́sálásí Jerusalem yìí ọlọ́run ọba ní alẹ́bí barakna haulahu ọlọ́ni àwọn ọlọ́run ọba. a ti fi àlùbáríkà sí gbogbo àárín ibi tí mọ́sálásí yẹn wà ọlọ́run ọba ní a ti fi àlùbáríkà sí ibẹ̀ àlùbáríkà ọbẹ̀ ó tóbi gan púpọ̀ a fún wa wípé mọ́sálásí òní mọ́sálásí àwọn mọ́sídùlẹ̀ àǹbíyá àsàdìkìn ọ̀gọ̀rọ̀ ọba tó ṣáájú lọ pàtàkì jùlọ àwọn ọba àwọn Banu mọ́sálásí náà lónìí Yakubu ibẹ̀ ni mọ́sálásí yẹn ti bẹ̀rẹ̀ wá ibẹ̀ ló lò bọ̀dọ̀ pé Ibrahim nàárín yẹn ló wà ṣùgbọ́n mọ́sálásí yẹn bẹ̀rẹ̀ látòrí Yakub gbogbo àwọn tó wá ń wá tẹ́ńjà àwọn àrọ́mọdọ́mọ Yakub òun ni wọ́n ń lo mọ́sálásí yẹn ẹ tó tún mọ́sálásí yẹn ṣe dáadáa òun náà ni Sulaiman so ọlọ́run ọba mọ́sálásí yìí ó ṣe ní mọ́sálásí tá a fà àlùbáríkà sí ọ̀nà olódùbàdì ẹ̀ mọ́sálásí àlùbáríkà òun náà ni wípé àwọn mọ́sálásí mẹ́ta òun ni wọ́n ń bẹ lórílẹ̀ ayé tí wọ́n jẹ́ mọ́sálásí tó tóbi jù mọ́sálásí alákọ̀ọ́kọ́ òun ni alibetula al-aram òun náà ni mọ́sálásí anabi ti gbéra yìí òun ló tóbi jù téèyàn bá kírun zuri níbẹ̀ tó kírun zuri níbò mi hundred thousand ládá nígbà téèyàn kí zuri yẹn nígbà hundred thousand gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ sí zuri téèyàn bá kí ní mọ́sálásí mi so ló fi jẹ́ pé mọ́sálásí tó tóbi jù òun ni. Somalasi mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì òun náà ni masalasi òṣìṣẹ́ ọlọ́run ọba sọdí ẹ̀bá kí ni mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́run ọba alimọ́sídù anabawi èèyàn máa ní one thousand bí wàá dẹ́yìn kí zuri one thousand mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́run ọba gan-an òun náà tún jìnnà sí kí ni mọ́sálásí Baitulahil Haram tí ẹ̀bá wá kírun ní Baitul Maqdas ẹ̀rí oríṣiríṣi ló wá ṣùgbọ́n ẹ̀rí tó fìdí múlẹ̀ táwọn afa sọ pé fìdí múlẹ̀ òun náà ni pé èèyàn máa ní five hundred òun lèèyàn ò ní nípa pé èèyàn bí wàdí yẹn kí lórí èèyàn nígbà five hundred òun náà ni ó máa jẹ so ọlọ́run bá wa mú un láti bí mọ́sálásí àkọ́kọ́ tó jẹ́ mọ́sálásí tó tóbi jù ọlọ́run bá wa mú wá sí mọ́sálásí èyí tó jẹ́ pé ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó ṣe ọlọ́run bá ní pé ẹ gbọ́dọ̀ máa di ẹrù lọ síbi àwọn mọ́sálásí kankan nínú àdìsẹ́ pé lálàáfíà àyàfi ọ̀kan nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́wọ́ lọ ṣàbẹ̀wò sí mọ́sálásí kan ẹ gbọ́dọ̀ di ẹrù lọ sí mọ́sálásí kankan àyàfi ọ̀kan nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta òǹlalẹ̀ travel lọ tá a lọ kírun bẹ́ẹ̀ tá a lọ wo títóbi ọlọ́run ọba níbẹ̀ tá a lọ ṣèjọsìn fọlọ́run ọba tá a lè ṣe tá a lè dúró níbẹ̀ láti jẹ́ pé kí a di ẹrù lọ ká pẹ́ ń bẹ̀ ká ṣèjọsìn bẹ́ẹ̀ láti jẹ́ pé ká fi wá ojú rere ọlọ́run ọba ọlọ́run ọba wa ní nínú ríyàwó. ìnàríyàwó min àyàtìná. ọlọ́run ọba ní nítorí kí a lè bá a jẹ́ kí ànábì orí mìíràn àyà àtìnà àwọn afáàgbà pé tó wà ń náà ni pé bàdọ́ àyà àtìnà díẹ̀ nínú àwọn àmì wa so òyìnbó abẹ́kọ́ rí díẹ̀ nínú àwọn àmì wa tẹ́nìkan kò tí ì àmì yẹn rí díẹ̀ nínú àwọn àmì wa abẹ́kọ́ kò wá so díẹ̀ nínú àmì náà gbogbo àwọn kẹ́dùn ìṣọ́lọ́ wọn bá rí oní àlá máa padà wá kà fún wa ní a máa padà kà fún wa nígbà tá a bá ń bá tẹ̀sí lọ ẹ bá dì sí ti mú wa ọlọ́ni iná ó. ọlọ́run ọba ní ọlọ́run ọba ìwà sẹ̀mí ú albasiru ọlọ́run ọba ní òun lòun ń gbọ́ gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ torí pé bàtí ìsìláwọ̀ àlùmíràn jù ṣẹlẹ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn mùmíní wọ́n sọ̀rọ̀ àwọn kèbèrí wọ́n sọ̀rọ̀ ẹnìkan sọ̀rọ̀ àwọn kan sọ wípé à òdodo ni sọ̀rọ̀ ọba ò lè purọ́ àwọn kan sọ wípé à bàbá ńlá rọ ògidì rọ oníṣẹ̀lẹ̀ àwọn kan ní kò tiẹ̀ yé mi mọ́ bí rọ́ọ̀ni ni o bódodo ni o ọlọ́nìkan lọ́mọ̀ so báyà <laughs> so ọlọ́run ba ọmọ gbogbo ọlọ́run bá gbọ́ gbogbo tí kálukú tí wọ́n ń sọ náà ọlọ́ni albasir bihim ọlọ́run ọba ń rí wọn báyìí bí wọ́n ti ń sọ gbogbo wọn pátá yẹ́yẹ́ ọlọ́run ọba ń rí wọn bí wọ́n ti ń sọ sowó àti kálukú wọn ń sọ yẹn gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ó ń gbọ́ wọn ó sì tún rí wọn ọlọ́run fi ṣe ìsìbáàtú kó má yẹ gbé gbígbọ́ nìkan lẹ́yìn kó ọlọ́run ọba ń gbọ́ kò sí kí ni o kò rí ọlọ́run rí gbogbo wọn pátá yẹ́yẹ́ kálukú ni ó gba ẹ̀san rẹ̀ lórí ẹ̀ ẹlòmíì mọ̀ pé òdodo ni ṣùgbọ́n òun kọ́ ní tí ẹ lè gbàgbọ́ láyéláyé tẹ̀tẹ̀lẹ̀ àdútù wá níbi tá ti mú ní ìsìn so ẹlòmíì ọ̀dọ́ pé ó mọ̀ gbọ́dọ̀ lè yàn sọ ṣùgbọ́n yóò wá rí pé nǹkan téèyàn gbé wá ó wá rí pé ọwọ́ ti fẹ́ bàbá ẹ̀ ó mọ̀ gbọ́dọ̀ ní o yóò wá fẹ́ mú pé kó fi kíní yẹn kó pè ní rọ́ so àwọn kan wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ bukaluku náà lọ́lọ́run bá máa san ní ẹ̀san so eléyìí ni ìsọ̀rọ̀ ayatollah náà bá fi ṣàlàyé ìsọ̀rọ̀ fún wa nìyẹn kàkà suratul eh, najmi sọ máa fún wa a máa tún lè ṣàlàyé alimiraj fún wa tẹ́ pé ọlọ́run ọba tó ṣàlàyé ń bẹ̀ náà. بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ọlọ́run ọba أبا bẹ̀rẹ̀ súra náà الله ìbúra ọlọ́run ọba búra ọlọ́run búra pẹ̀lú ìràwọ̀ tí ń bẹ ní ojú sánmà ọlọ́run ní ìdá àwà nígbà tí ìràwọ̀ bá ń jábọ́ lójú sánmà ọlọ́run ṣe sì báàtò wípé ìràwọ̀ a máa jábọ́ ní ojú sánmà bẹ̀kẹ́ tẹ̀sí ilé la fẹ́ ṣe lónìí so ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé òun búra pẹ̀lú ìràwọ̀ náà. máa dọ́là sọ ibùkún ni máa ibùkún ẹ̀dọ́ jẹ́ sọ ibùkún òun náà ni Muhammadu Rasulullah ànábì ó sọ̀rọ̀ sọ́làm kìí ṣẹni àánú kìí dẹ̀ ṣe ẹni tó sọnù náà. wàmà yá tẹkù ànilẹ̀ àwà. ọlọ́ni wàmà yá ń tẹkù ànilẹ̀ àwà ànábì tá à ń sọ fún wa yìí mà yá ń tẹkù ànilẹ̀ àwà òṣìṣẹ́ ọlọ́run ọba kìí sọ̀rọ̀ láti bi ìfẹ́ inú rẹ̀. in huwa illa wahyun. tára bí ọba sọrọ ìní wá ilà ma ìtì máa wá òun náà ni pé yóò revelation ọrọ àtọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ni máa ń wá ìní wá ilà òun náà ni revelation ìtẹ́pẹ́ wọn fi ránṣẹ́ sí yúà ilé ìyí òun náà lànà bí máa ń sọ fáwọn èèyàn ètò ọba dánú ọrọ ànábí ọlọ́run máa bá yọ kúrò bẹ́ẹ̀. yóò fi revelation yóò fi yọkù bẹ́ẹ̀ olùbí jẹ́ pé àdìsí òun náà ti di wáyù látọ̀dọ̀ ọlọ́run náà. àlàmáhù ṣadidul quwa. Jibril lọ́lọ́wọ́ bá ń ṣàlàyé ń bẹ̀yẹn àlàmáhù ṣadidul quwa tó gbé ìrìn àjò tó ṣe ọlọ́run ọba ṣe Jibril òun àti ẹ̀ òun náà ni wọ́n jọ ṣe ọlọ́run ní ẹni tó kọ́ ànábì ní nǹkan òun náà ni ṣadidul quwa ẹni tí agbára rẹ̀ tó lágbára gan ẹni tí agbára rẹ̀ lágbára gan láàrin àwọn tó ń jẹ́ àwọn màláìka òun náà ni ó máa nàbí sàlám ló mú sinmi àjò náà. ọlọ́run ọba ní zoo mirrotin òun náà ni jìbìrìlù jẹ́ pẹ̀lú ọlọ́run ọba ti bọ́ sí ọ̀rọ̀ mìíràn jù ọlọ́run ọba ti bọ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ọlọ́run ọba ń sàlàyé bí. ọlọ́run ọba ti jẹ́ kí jìbìrìlù kó fi nǹkan máa nábì olómú ànábì dé ibi òpin bí ànábì lè dé ibi o òun lòpin tẹ́bà tí máa kánú àdìsí ó kọ́ ànábì pé ibi lòpin gbogbo nǹkan ó fi hàn ànábì òun náà ni ànábì ń bèèrè lọ́wọ́ rẹ̀ ó ń kọ́ ní gbogbo nǹkan ó ń kọ́ ní gbogbo nǹkan ó ń kọ́ ní gbogbo nǹkan sòkúwà òun náà ni wọ́n ń pè ní mẹ́rọ̀ òun náà wọ́n ń pè ní ṣídà ẹni tó pọ̀sẹ́ẹ̀sì agbára ni òun ní jìbìrìlù jẹ́ ìstáwà ìgbà tó wá débi ààyè point tí ò ti lè kọjá mọ́ ìstáwà ó wá dúró téńté lórí ànábì báyìí jìbìrìlù báyìí ó dúró téńté lórí ànábì wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni so ibẹ̀ ìstáwà odò náà wàhúwà bíl ufukil àlà ó wá wà lójú space èyí tó ga lókè ànábi tánàbí wà ń wò báyìí. lẹ́yìn ìgbà tó ti wà lórí space tó jìnnà díẹ̀ sànẹ́bí súnmọ̀dánà mìnìkù ó tún wá súnmọ̀ nẹ́bí ó tún wá tún wá sàlékún súnsúnmọ̀ yẹn jìbìrì súnmọ̀ nẹ́bí ìṣọ́lá sọ pé ra aitu jibiri la, mo rí jìbìrì wàláhù sì ati jana. jàǹdà ó sì ní six hundred ó súnmọ́ ànábi láwọn ibi fi lè ka ìyẹ́ rẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí pé six hundred iye. rẹ̀ ànábi wàá ka ìyẹ́ yẹn kèé ṣe orí ilẹ̀ ẹlẹ́lẹ́ ànábi ti kà yẹ́ yìí ànábi rí jìbìrì lórí ilẹ̀ gbogbo àdó wa wá bá tí ó wá bá ànábi pé tó kọ́ wá fi iṣẹ́ jẹ́ fún ànábi tó wá sọ pé wá sànàbí dànàbí ànàbí rí jìbìrì ó rí nínú gárí ìran ó rí tó gbé sókè sánmọ̀ báyìí dànàbí rí báyìí ṣùgbọ́n ànàbí ò lè kàyé rẹ̀ ńgbà náà inú bẹ̀rù dáwà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni nùbúwà ẹsẹ̀ dé bànàbí ni ànàbí rí nàbí sọ pé ẹ̀ẹ̀mejì lànàbí ṣe kí ni o lórí jìbìrì ó rí pb dáyà tí lè wáyì ìgbà tí wáyì bẹ̀rẹ̀ ó nínú gárí ìran ó dẹ̀ tún rí bí wáyì bẹ̀rẹ̀ ìbànújẹ́ pé ẹni tó ń rí owó orí mọ́ ó tún yọ lókè sánmà ànábì tún rí bàtọ́ wa dé ibi tí wọ́n jọ ń lọ ó wá má ànábì ni níbi tó wá má ànábì kò lè fi súra rẹ̀ tó yàwọn tó ń jẹ́ àwọn màláìkà oríṣiríṣi nǹkan ni wọ́n lè dì àwọn náà ti nígbà tí nínú àdìsí tẹ́ pé jìbìrìlù wa tó wá níwà ọkùnrin kan táwọn sábà láwọn ọ̀dà mọ̀ bẹ́ẹ̀ náà ló wá bá ànábì ló má ànábì kó dájọ́ gun sẹ́mà lọ ìbàdàn wa débi point wọ́n á fẹ́ fi kí ànábì orí òun dáadáa tí kò sí ẹnìkankan nínú àwọn tó jẹ́ ànábì ọlọ́run ọba tó ti rí irú ẹ̀ rí àárọ̀ ọ̀nà kan níbi wàá wò nìyẹn kò sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé kó sì àwọn máa ka ìyẹ́ níbi tó lòdù sí ọlọ́run kó wá sánmà kó wò ara títóbi àkọ́kọ́ nìyẹn so Jibril tọ́lá wa pa láṣẹ pé kò sí wàá wà bí òfukèlè ààlà ọwọ́ abọ́ síbi òkè téńté báyìí orí space ètò ga náà dana fatadala. súnmọ́ dana fatadala ó wá súnmọ́ ànábì ó tún wá ṣe àlékún súnsúnmọ́ ànábì náà. Fàkànà kọ́ọ́bà kọ́ sẹ́yìn ni àwọn adẹ́nà. Ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa báwo gangan ni ó ti súnmọ́ tó báwọn lọ́ba ti máa ń sọ nìyẹn bàdá ìtẹ̀sí àṣàlàyé sẹ́yìn nítorí kó jẹ́ ni pé káwó bẹ́ẹ̀ àlìkọ́wọ́sì káwó bù òní wípé téèyàn bá ní ọfà ọfà téèyàn fẹ́ ta yẹn ibì kan wà tó yẹ pé olè èèyàn ó so okùn kan mọ́ lókè èèyàn ó so okùn kan mọ́ bíbí náà níbi ìsàlẹ̀ àríméjì yẹn lèèyàn wá fa ọfà sí ibi okùn òkè náà ń pè ní kọ́ọ̀bù ibi okùn sàlẹ̀ náà ń pè ní kí ni o kọ́ọ̀bù ọ̀yẹ́ kí méjì wá jẹ́ mùsàlùmá kó jẹ́ kọ́ọ̀báyé kọ́ọ̀báyé kọ́ọ̀báyé yìí lè kọ́ọ̀sì òun lè kó jẹ́ bẹ̀dẹ̀ àwọn alágbára bí gbogbo wọn ti wá máa ń pè nìyẹn wọ́n ti sọ di kí ni o kọ́ọ̀bùlì kọ̀ọ̀ sẹ́yìn ni ó di dèdè àwọn kí ni o ọlọ́run náà àwọn establish ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní kí ni o pàkà. jìbìrìlù súnmọ́ náà bì débi Pe, láàrin distance tó lè wà láàrin ibi okun ọ̀pá òkè àti ìsàlẹ̀ tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti súnmọ́ tó aw adina àbí kò yẹ kó tún wa wálẹ̀ ó tún wálẹ̀ kékeré sí so ọlọ́run bá sọ bẹ́ẹ̀ náà. فأوحى إلى عبده ما أوحى ọlọ́ni fa ma ìlà àbùdí i àwọn ni fa aoha tó wà níbi fa aoha yẹn wọ́n jẹ́ kó yé yí pé nínú kẹta àwọn àpá sọ ni yí pé ọ̀dọ̀ ọlọ́run ọba kó padà fa ìlà ọlọ́run ọba wa ránṣẹ́ ó jẹ́ kí wàá yọ dọ́dọ̀ jibiri má àwọ̀ áhù àwa nǹkan tí jìbìrìlù fi jíṣẹ́ níbẹ̀ yẹn ìlànà nàbí fa ọlọ́run ọba gẹ́gẹ́ bí àfa wa Abubakar jazahiri nínú wọn gẹ́gẹ́ bí ti túmọ̀ rẹ̀ wa gbé fa ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga òun ni kí ni òun ló fi ránṣẹ́ kí ni o ìlà abdi ìjìbìrì ìlà lọ sí ọ̀dọ̀ ẹrú rẹ̀ tí ń ṣe kí ni o jìbìrì lù máa áwọ́ á jìbìrì lù ìlànà nàbí yìí nǹkan tí jìbìrì lù máa fi ṣiṣẹ́ fún kí ni o pé kí ló ni kò ṣe òun ẹ̀ ń ما كذب الفؤاد ما رأى ما كذب الفؤاد ما رأى ما كذب الفؤاد ما رأى tẹ̀síìrì eléyìí o lè má ṣe ṣe lónìí ọ̀la náà la máa ṣe ó dáa máa ló lè ṣàlàyé dáadáa ọkàn máa kádàbà fòhádù máa rọ ọkàn kò pè nírọ́ kò purọ́ ọkàn ànẹ́bí ò purọ́ máa rọ́ nǹkan tó rí ìwáyà mi wà tó ń pè dáhùn bá bẹ́ẹ̀ wọ́n ní mà ká jàbà àlùfò àádú mà rọ̀ hà ọkàn ànẹ́bì mà ká jàbà kò pè nírọ́ kí ni o mà rọ̀ hà nǹkan tó rí ó rí pé ọkàn rẹ̀ àti ojú rẹ̀ ọkàn rẹ̀ sọ̀ dákọ̀ kí ni o nǹkan tójú ẹ̀ rí so àlàyé wọn ọdún àwa rí pé rírí ó wà ní pé nínú riwaya ti Ibn Abbas pé òṣèré ọba adọ́lọ́wọ́ ọba fi kọlu bíi so a máa ṣàlàyé yẹn náà fún wa in details lọ́la tí ó fi yé dáadáa so mà kádàbà fún ádùmọ̀ ọ̀rọ̀ à ná àfàtúmọ̀rú náà. àfàtúmọ̀rú náà wàlà máa yàrá. ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa takọ̀ ànábì tẹ́ fẹ́ máa takọ̀ ànábì ni lórí nǹkan tánàbì ń rí nígbà tó gun sẹ́mà lọ náà. Wàlàkọ́dẹ́ ra'áhù nazlatan ukhra. Ọlọ́run sọ bá nàbí wàlàkọ́dẹ́ ra'áhù. Wúrù yẹn lọ bá Jìbìrìlù. Wàlàkọ́dẹ́ ra'á Muhammadu Jìbìrìlà. Ànábì rí Jìbìrìlù nazlatan ukhra. Orí ni mọ́ràn tán ukhra. Yàtọ̀ sígbà tó rí láyé, ó tún wá rí ní kíni o ẹ̀ẹ̀kan lọ́jọ́ pé mo rí ní mọ́ràn tán ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀kan láyé ìkànnì sánmà náà mú inda sidratil muntaha. ibi tó wà sọ inda sidratil muntaha ibi tó ti rí tó wà nù àdí sidratil muntaha ibi tó wà muta wa. sidratil muntaha wa so almiraj ala isbatul miraj inda sidratil alimuta. so sẹ́nà ló wà inda sidratil muntaha àmàsàlàyé náà fún wa so ìdá sídìrọ́tì níbi igi tí wọ́n ń pè ní sídìrọ́tì mùtà ibẹ̀ ló pín gbogbo nǹkan àwọn èèyàn gbọ́dọ̀ kọjá bẹ̀ náà. ọlọ́ni ìdáhà jannatul ibẹ̀ ni àlìjannatul maha wà àlìjanna ààyè bẹ̀yẹ làwọn àlìjanna wà jannatul maha wà ààyè àlìjanna tí àwọn èèyàn máa gbé bẹ̀ àwọn èèyàn ká àwọn ṣọ̀dá àwọn wà ń bẹ̀ tẹ́mi wọ́n wà ń bẹ̀ tí ń jẹ káàkiri ń bẹ̀ so ọlọ́ni ìdáhà kí ni jannatul maha wa nam. ìní yaghsha sidrata ma yaghsha. ọlọ́ni gbàdá níbi débẹ̀ yaghsha sidrata ma yaghsha nǹkan tó ń bo sídìrọ̀ ó bo sídìrọ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ọba ó bo sídìrọ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ọba ọlọ́ni kò bò bọ́lá pé ìgbà Musa náà ló fẹ́ rọ́lọ́run yẹn náà máa ṣàlàyé fún wa ọlọ́run ò lè rí ọlọ́run kan tàn mọ́lẹ̀ sáré òkúta Musa òkìní o anábì Musa ó sì dákú bẹ́ẹ̀ ọlọ́run yẹ ká nàbí ò so ní tiẹ̀ ọ̀dàkú ọba ìdí yẹ́kṣà sídìrọ̀tà máa yẹ́kṣà. nígbà tó bo igi sídìrọ̀ máa yẹ́kṣà nǹkan tó bo igi sídìrọ̀ náà mú. ni bọ́sọ̀rù ojú ànábì bẹ́ẹ̀ lára ádámù ni ẹ máa wà ojú ànábì máa záàgà kọ́ máa gbójú káàkiri báyìí ibi tó ń wò náà nìyẹn náà ni ń kọmọ ẹlòmíì wà lẹgbẹ yóò tún máa wo kọrọ bá dínú yàrá yẹn yóò tún máa wo bí kọrọ yóò tún máa jẹ ní wọn gbogbo ẹ náà máa wò sòkòtò lẹtọọ kéèyàn wọnú yàrá ẹnìkan kọ máa wá máa wo gbogbo ẹ káàkiri tó bá fẹ́ wo nǹkan wàá sọ pé sọ fún mi láyè kí n wo sọ bí Umar bin Khattab sọ wà nàbí nìyẹn ọ̀rọ̀ wọnú yàrá nàbí sọ fún mi láyè kí n wo gbogbo inú yàrá rẹ so kèrè lẹ́dọ̀ kí ọ̀kan wọlé ilé ẹnìkan kọ́kàn àmọ́ wọn máa wo abẹ́ bẹ́ẹ̀dì kó máa wo káàkiri kí ni wọ́n fẹ́ wò kò bá súnà mu kò sí nǹkan tó dára rárá so nítorí ọba ní kó júwèé ọsẹ dà sí lọ́ra wò ó tán kọ́ wa máa wò káàkiri irú agbowó ló ní irú kíní kan kíní kan àmẹ́lẹ́ ò tiẹ̀ ní nǹkan kan sóò kọ́ dá. máa zágal basaru wa máa tọrọ ojú ànábì ò kọjá àlà kò yí màmá ìlà basaru wa máa tọrọ wa máa tajawaza basaru ojú rẹ̀ ọ̀kọjá àbí tó ní kí ní kó máa wò ó ti wò ní ẹ̀dọ̀ lówó yẹn kí ni. لقد رأى من آيات ربه الكبرى ọlọ́run ọba ni ó rí àlìkébùrọ̀ àwọn nǹkan tó tóbi ní àyà ti rọ́bì ì lórí ọlọ́run tó gbọ́dọ̀ ọlọ́run tó gbọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ ẹgbẹ́ bá rẹ ọlọ́run ni ó ló tóbi jù ọlọ́run ó sì rí mi lọ́yọ̀ kó sọ dẹ sọ ọlọ́run pé ó sì rí mi nǹkan tó tóbi jù ni ẹ bẹ̀rẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ sọ látara bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ọlọ́run ọba ṣe ìsìnbá àtọ̀ ẹ̀ fún wa so alimirọ́jù ní gẹ́gẹ́ bá wọn fàdí sọ fún wa bẹ́ẹ̀ ti wà lórí Isra nínú Qur'an bẹ́ẹ̀ lẹ́rí wà lórí kíni ọ alimirọ́jù nínú Qur'an bẹ́ẹ̀ náà ni Qur'an àdìsí náà yóò ṣe síbàtọ̀ ẹ̀ fún wa tọ́lọ́ máa ní pé a lè kà lọ́la náà so ìtagbọ́ kọ́nà jẹ́ síwájú àǹfààní kọ́nà jẹ́ kó wúlò fún wa subhana kala alhamdi shara la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.